so ìgbàgbọ́ àwa mùsùlùmí ni pé olúwa ẹlẹ́dàá wa kò bímọ kò sì sọ ẹnikẹ́ni dọmọ rẹ̀ ẹ ṣe wá máa lo bíbí fún un láàrin yìí ẹ jẹ́ kí n pe ẹ̀yin mùsùlùmí sí àkíyèsí gbólóhùn kan máa wí tẹ́yìn náà lè fẹ́ kílèmù pé ìsìn àárọ̀ ni pé àkànlò èdè ni yorùbá bọ̀ yorùbá ní ọlọ́run ò bímọ ṣùgbọ́n bí ẹ̀san yorùbá máa sọ bẹ́ẹ̀ yorùbá sọ pé ọlọ́run ò bímọ ṣùgbọ́n ṣe kí ni ó bí ẹ̀san ọ̀rọ̀ burúkú ni má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ o ọ̀rọ̀ burúkú ni o kò bí ọmọ ṣùgbọ́n bí ẹ̀san à ah! dáńgbàbí fún un. níbo ló bí sí ọlọ́run ọba òbí ẹ̀ sàn ọlọ́run ọba ó sẹ̀sán ni yóò sànyàn lẹ́sàn ni ṣé ńgbà tíyàn bá ti wá bí ọmọ òun tó sì ń sànyàn lẹ́sàn láwa ní kò bí nǹkan kankan àfi ẹ̀san rárá o kẹ́límà bíbí sẹ́ a gbọ́dọ̀ lò ó fún Allah subhanahu wa ta'ala nínú nǹkan tí ọlọ́run bá kórìíra òun ni ká lo gbólóhùn bíbí bíbí ìsọnidọ́mọ èèwọ̀ ní a gbọ́dọ̀ lò fọ́lọ́hùn má sọ pé ọlọ́run ò bímọ ṣùgbọ́n bí ẹ̀san rárá ọlọ́run ọba lọ́ba ẹlẹ́san ni la máa ń wí ọlọ́run ọba lọ́ba ẹlẹ́san o tí ọ̀sán kó wá ní ẹ̀san sí ọwọ́ rẹ̀ nítòwínú. àmọ́ wa máa ní ọlọ́run ò ma ṣùgbọ́n bí ẹ̀san ìsọkúsọ ni. níbo ló ti sọ bẹ́ẹ̀ gbólóhùn tó sọhun àyà wo ló sọ bẹ́ẹ̀ àdíìsì wo ló gbà wá. ọ̀rọ̀ ẹnu Yorùbá ni ọ̀rọ̀ ẹnu Yorùbá ó nìyẹn má sọ mọ́ kò wá níbàámu sí àkìídà àwa mùsùlùmí ìgbàgbọ́ àwa mùsùlùmí ọ̀rọ̀ yín ọ̀wà wà níbàámu sí i. tọ́ ẹ̀yin ìjọ amadíyà ẹ kalẹ̀ náà ẹ ti wà ní orí ètò orí Talim TV ẹ ti wà lórí ètò tẹ́ ẹ de àwọn nǹkan tí mò ń sọ tẹ́ ẹ ń dè wọ́n torí kò sí oore kan tí mo fẹ́ gbà níbi kẹ́ ẹ wọná lọ́jọ́ àlìkìyàmà kò sí àǹfààní kan tí yóò ṣe mí kájọ soríire kájọ wàlìjẹ́ náà òun náà ni gbogbo ìgbìyànjú ìdálé o ẹ má fi ojú ọ̀tá yín wò mí o èmi ni mo fẹ́ràn yín jùlọ o mo wà nínú ẹni tó fẹ́ràn yín dáadáa ni o sọ ti yé bá a wà. <laughs> bá a wà o mo wà nú ẹni tó fẹ́ràn yín o tẹ́ ẹ mẹ́yìn ìjọ Tìjàníyà àti Kọ̀dìríyà gbogbo yín ni mo fẹ́ràn ìfẹ́ kẹ́ ẹ ṣègbè ìfẹ́ kẹ́ ẹ wọná ó ní o ọlọ́wọ́ sì jẹ́ kẹ́ ẹ lè ronú sí àwọn ọ̀rọ̀ tá à ń bá yín sọ ẹ tún ọ̀rọ̀ yìí o. ẹ wo ọ̀rọ̀ yìí wò dáadáa. Mirza Gulam Ahmad ẹni tí oríkì rẹ̀ lọ báyìí pé Jésù Kristi jọ Amadiya Maria ìjọ. amadiya anabi ńlá ìjọ amadiya òjíṣẹ́ ńlá ìjọ amadiya afànábì jẹ ìjọ amadiya ó ní olúwa ẹlẹ́dàá ó bọ́ òun sọ̀rọ̀ nínú súra rẹ̀ al-istiftah. fún ìjọ rẹ̀ ìjọ Ahmadiyya worldwide ó ní olúwa sọ pé anta minni bimanzilatin la ya'lamuha al-khalqu nahnu awliyaukum fil hayati dunya wal akhirah màá tú eléyìí sẹ́rí èyí tó bá bùkátà sí kí n túmọ̀ rẹ̀ kẹ́ ẹ fi lè mọ bí gbọ́ngbọ́n ṣe kán sí tó ń túmọ̀ rẹ̀ eléyìí tí n bá rí wípé àbùkátà sí túmọ̀ rẹ̀ tá a fi gẹ́ẹ̀tì orí burúkú tó wà ń bẹ̀ mi ò ní túmọ̀ rẹ̀ torí àsìkò wa kò pọ̀ ó ní olúwa ẹlẹ́dàá ọba àlékeọlá ó lọ sọ fún òun wípé ìwọ Mirza Gulam Ahmadu anta minni orí anta minni náà láti wá o àti ka anta minni kan tó ní bimanzilati tawhidi wa tafuridi ìwọ Mirza Gulam Ahmadu ipò tó wà sí mi ó ní ipò bẹ́mi náà ṣe jẹ́ àṣọ bí mo ṣe jẹ́ ẹyọ kan ìwọ náà àṣọ nìwọ náà ẹyọ kan nìwọ náà. <laughs> mo rí he ètè sọnù o lọ́dọ̀ Mirza Ghulam Ahmadu bọ́lá wọn bá ṣe jẹ́ ẹyọ kan òun náà jẹ́ ẹyọ kan. bí olúwa ẹlẹ́dàá ṣe jẹ́ ẹyọ kan tí ò sírú rẹ̀ òun náà ní òun náà ẹyọ kan lòun náà kò sírú òun. àwa mùsùlùmí ohun tá a sì mọ̀ ni pé irú ènìyàn ń bẹ irú ọlọ́run ni ò sí àbí àmọ́ nínú ìjọ amadíyà irú ọlọ́run ń bẹ o irú rẹ̀ náà sì ní ta ni ọ̀gá wọn ànábì wọn òjíṣẹ́ wọn jésù kristi wọn màríà wọn mìrìzà. gulam ahmadu alikọdiyani ọmọ ìlú kọdiyan abakan níjẹ́ ní india náà ń pè ní kọdiyani ok gẹ́gẹ́ bí ẹ ń pè sheu ahmada náà ní sheu ahmada àtijani abakan náà jẹ tijan ní orílẹ̀-èdè morocco ibẹ̀ lòun náà ti dàgbà. aba ìyá rẹ ló ti dàgbà náà náà ní ahamada tìjàní ìwọ sáà ń jó ẹ ni wọn ní kí ló kọ rẹ o ni ahamada tìjàní o ni ahamada tìjàní ọ̀ya máa jẹ́ ahamada ìbàdàn kọ́ ọ máa jẹ ahamada ìbàdàn ahamada ìlọrin ahamada ọ̀ṣun kó o yé jẹ́ ahamada tìjàní wọn ò bí ọ́ ń wọn ò tiẹ̀ mọ ibi tí ń jẹ́ tìjánà ń gan-an. ìwọ̀n tí tó yẹ kó ọmọ jẹ́ amada nàìjírí amada nàìjírí amada àti nàìjíríà ọwọ́ lọ jẹ́ amada tìjání orílẹ̀-èdè Morocco sọ de pé ọmọ tó ń ṣe. naam Gulam Amadu ń tiẹ̀ kọ́díyàn ibẹ̀ ni wọ́n ti bí òun lórílẹ̀-èdè India. la fi ń pè ní a la fi ń pè ní Mirza Ghulam Ahmad Alikodiyani Alikodiyani tọ́ ó tún dé o bó ṣe máa dé pẹ̀lú àwọn irọ́ rẹ̀ ó ní antamini bíi manzilatin la ya'lamuha alikọ́líkù ó ní olúwa ẹlẹ́dàá sọ fún òun wípé ìwọ ìwọ ipò tíwọ wà sí mi ọ wà nípò kan láàyè àlámùhá alẹ́kọ̀lì tí gbogbo ẹ̀dá ò mọ tí gbogbo ẹ̀dá ò ní mọ̀ gbogbo ẹ̀dá wọn ò ní mọ̀ rẹ̀ níbi tí o súnmọ́ èmi ọlọ́run dé kò sí ẹ̀dá kan tó mọ ipò tí wọ́n wà sí mi ẹ wo bó ṣe gbé rẹ̀ ga Mirza Ghulam Ahmadu ó ọlọ́run sọ fún wọn pé ọwà wà nípò kan sọ́lọ́run ọba tí ẹ̀dá kankan ò mọ̀ ábà irú ẹ ti pọ̀ jù ipò wo lọ́wọ́ wà ọlọ́run bí kò ṣe ipò ọ̀tá ọlọ́run àbọ̀mọ̀pọ̀tọ̀ ọlọ́run ni ọ́ ògbólógbò ọ̀tá ọlọ́run ni ọ́ ipò tó wà nìyẹn àwa mọ̀ bí gbogbo ayé ò mọ̀ èmi mọ̀ bí gbogbo èèyàn ò mọ̀ èmi mọ̀ pé ipò tó wà sọ lọ́ọ̀ ní ipò ọ̀tọ̀ ọlọ́run. ọwọ́ àtẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ á ní nahanu auliya òkun fílẹ̀ ti dúníyà àwa ní ọ̀rẹ́ yín lé ayé wàlẹ̀ àákírọ̀ àti ní ọjọ́ aláàbò nílé ayé àti ní lọ́dọ̀ Mirza Gulam Ahmadu òkè ọlọ́jìmú ni ó jìmú ni pírẹ́sì ló ṣe nígbà tó wá ṣe pírẹ́sì yẹn ó wá fi gbólóhùn tiẹ̀ míì kún lọ́tọ̀ gbólóhùn tiẹ̀ míì tó fi kún lọ́tọ̀ yẹn ni anta minni bimanzilatin la ya'lamuha al-khaliqu. ok gbólóhùn tiẹ̀ nìyẹn nínú àlùkùránì ní nánú áúlì yá òkun fílẹ̀ àyà ti dúníyá wà. nínú súra fusilat quran forty one ayah thirty one quran forty one ayah thirty one Allah subhanahu wa ta'ala ó sọ pé nahanu awliya ukum filhayati duniya wa fili akhirọ walakum fiha ma tashtahi anfusukum walakum fiha ma tada'un. nahanu awliya ukum fili hayati duniya wa fili akhirah gbólóhùn yẹn nìyẹn òun wá lọ jí mú ó wá mú nahnu awliya ukum fili hayati duniya ó wá yọ fi kúrò mbẹ wàlí akhirah ó wá ní wàlí akhirah dípò wàfìlì akhirah wàfìlì akhirah. Mirza Ghulam Ahmadu Kọ̀dìyání èyí tó ṣe yí ò dá o. èyí tó ṣe yí ò dá o. Mirza Ghulam Ahmadu Alikọ̀dìyání bó ṣe ń jí Kùránì mú ló ń jí àdìsí náà mú. ó jí kùránì ó jí àdìsí nítorí pé Mirza Gulam Ahmadu Kọ̀dìyání Jésù Kristi ìjọ Amadíyà Maria ìjọ Amadíyà ànábì ńlá ìjọ Amadíyà òjíṣẹ́ ńlá ìjọ Amadíyà afànábì jẹ ìjọ Amadíyà ó ní ọlọ́run bóun sọ̀rọ̀ nínú súúrà rẹ̀ alistifta fún ìjọ rẹ̀ ìjọ amadiya wípé wàkúlàmọ́ àhàbábtà àhàbábùtù wàkúlàmọ́ àhàbábtà àhàbábùtù kí ló ṣẹlẹ̀. ṣe rí èyí tẹ́ láǹfààní àti wo kínní lórí fóònù yín níbi tá a ti ibi tá a ti gbé atọ́ka pupa yẹn jáde ẹ wo láì bẹ̀rẹ̀ rẹ̀ a ya atọ́ka pupa sí òun nítorí wà ń bẹ̀ ní ìdá gọ̀débútà gọ̀débútù ìdá gọ̀débútà gọ̀débútù wàkúlàmọ́ àhàbábútà àhàbábútù ìtumọ̀ rẹ̀ ni pé ìgbàkígbà tí ìwọ Mirza Gulam Ahmadu bá ń bínú èmi ọlọ́run náà mọ̀ bínú. wàkúlà má àhàbábútà ìgbàkígbà tó o bá ti ń nífẹ̀ẹ́ èèyàn àhàbábútù èmi náà mọ̀ nífẹ̀ẹ́ ń tàn. ìgbàkígbà tó o bá ń bínú ìdá gọ̀díbútà gọ̀díbútù tó o bá ti ń bínú èmi náà mọ̀ bínú. wàkúlà má àhàbábútà tọ́ ọba ti ń yọnu tó ń fẹ́ràn ẹnìkan ahababtu èmi náà mọ̀ fẹ́ràn tọ̀ ọ̀rọ̀ yìí ó jọ ọ̀rọ̀ tí olórí kóòsà ọ̀gbẹ́ni ilẹ̀rọ̀ tó náà sọ. najimu ilẹ̀rọ̀. nájímù dini ìlẹ̀rọ̀ nájímù ọmọ iyọlá ọmọ àbá ìlẹ̀rọ̀ sọ jíire ọ ò jíire o wàhálà ò jíire ní nǹkan bí oṣù kan sẹ́yìn ó ránṣẹ́ sí mi ó fọ̀rọ̀ ránṣẹ́ sí mi ó ní tí n bá jẹ́ kó bínú tó bá fi lè na ọ̀pá ọ̀pá ọwọ́ rẹ sí Si onísọmọ jàbọ lẹnu mo sì ní kì í ṣe bàbá rẹ ló bí ọ tọ ọba náà pàǹsókè ó ti lé lóṣù kan báyìí o sánmà ayékalẹ̀ ò jábọ́ o mi ò mọ̀ bóyá sánmà onígàmbàrí ẹ̀ jábọ́ but sánmà ibi tẹ́mi wà yìí láyékalẹ̀ nílùú Ìbàdàn èè e tí ì jábọ́ mo sì fẹ́ kó jábọ́ kò sì lè jábọ́. <laughs> ẹlẹ́rọ̀ ah! ẹ̀yin èèyàn kéèyàn ṣe pọ̀ nínú ìsìlámù báyìí náà ẹ́ a ní ká jèkúrú ọ̀ràn kó tán láwo ẹ tún ń gbọ́wọ́ rẹ̀ sínú àwo ìwọ tún ń sọ pé tí n bá jẹ́ kó o bínú tó o bá fi lè na ọ̀pọ̀ ọwọ́ rẹ sí sánmà mo fún ọ lọ́gọ́ méje pé kó o fi nà á ọgọ́ méje mọ̀ ti ẹ̀sìpáyà bọ́ sẹ́yìn ọmọ tuntun gbé odidi oṣù kan lérí. sánmọ̀ mọ́kọ̀ sánmọ̀ mọ̀ jábọ́ ilẹ̀ rọ̀ yé parọ́ mọ́ ọ̀gá ààrẹ rèé o mirza gulam ahmadu tóun náà ń pé ìlà gọ̀díbútà gọ̀díbútù ó ní ọlọ́run fún un pé tọ́ ọ bá ti ń bínú èmi náà ó mọ bínú èmi ọlọ́run mọ bínú wàkúńlàmọ́ ahababuta ahababutu ìgbàkigbà tọ́ ọ bá ti ń fẹ́ràn èmi náà mọ fẹ́ràn. irọ́ lẹ́jọ́ ń pa ọlọ́run ò dá yín mọ̀ ẹ kàn sọra yín di èṣù láàlú ní ògiri òkò ó ń lé oríta. nínú ẹ̀gbà wa áyà rẹ̀ yìí ọwá àtẹ̀ ọwá ọwọ́ ní mọ́ni áádà mọ́ni áádà. sẹ́rí àyà kan ló parí síbẹ̀ yẹn o àyà kan nínú àyà mirza gulam amadu wàkúlàmá ahabapta ahabaptu mọ́ni àádá àyà ìparí mbẹ́ o ó tún wá bẹ̀rẹ̀ àyà mi wàlíyán fàkọ́dé àzántu wúlilẹ̀ harbi. ṣé ẹ rí gbólóhùn mọ́ni àádá. wàlíyán fàkọ́dé àzáǹtù lè haribi gbólò yẹn ó jí mú mo sì ti sọ níjó ní pé ìgbàkigbà téèyàn bá ti jí nkan wò kò ní rí kọ dáadáa kò ní rí ohun tó jí wò yẹn kò ní rí kọ dáadáa ẹ̀yin ẹ wo bá dìsì yẹn ṣe wá. ẹ wo bó ṣe wá nínú sọ ìwùlì Bukhari ní ọlọ́gbẹ́ni yìí ànábì ìjọ amadíyà ọlọ jí ọ̀rọ̀ yẹn wá nínú sọ ìwùlì Bukhari ani abi Hurayra radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam mani adali waliyan àádáliwàlíyán fàkọ́dí àzántuhu bilharbi fàkọ́dí àzántuhu bilharbi.